àwọn àáfàá ìlọrin fàdúrà gbógun tàwọn oníṣẹ̀ṣe tó fẹ́ ṣe ọdún lógúnjọ́ oṣù kẹjọ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejìlá oṣù kẹjọ yìí ni mágàjíǹdà tìlú ìlọrin alhaji saliu wọ́rù mohammed pé àwọn mágàjí àwọn ìmáàmù àti àwọn àáfàá tí wọ́n ṣe àkànṣe àdúrà lórí bí àyájọ́ ọdún ìṣẹ̀ṣe tí wọ́n máa ṣe lágbàáyé kò ṣe ní wáyé nílùú ìlọrin gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ṣe ń gbèrò láti ṣe ọdún ọ̀hún nílùú yìí fàdílátù sheikh alhaji abdulrasaq mohammed Jamiu Erubu ló ṣáájú àdúrà náà ní ìlànà ẹ̀sìn Mùsùlùmí gbogbo wọn ni wọ́n sì jọ gbóhùn àdúrà wọn sókè sí Ọlọ́run Allah pé kí àwọn oníṣẹ̀ṣe má lè wọ ìlú Ìlọrin lógúnjọ́ oṣù kẹjọ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbèrò láti darapọ̀ mọ́ ọgọ́rọ̀ àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe jákèjádò àgbáyé láti kópa nínú àyájọ́ tọdún ọdún yìí kí àdúrà tó bẹ̀rẹ̀ ni Magaji Nda ti sọ ìdí tí wọ́n torí ẹ̀ gbé àdúrà náà kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìdí tí gbogbo àwọn mágàjí àwọn ìmáàmù àtàwọn ọmọ ìlú fi jókòó àdúrà ni pé àwọn kò fẹ́ kí ọdún ìṣẹ̀ṣe wáyé nílùú Ìlọrin kí ogun tó ti ṣẹ́ má tún gbérí mọ́ ní ìgúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó rọ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak kó má gba àkójọpọ̀ àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe láàyè láti ṣọdún ìṣẹ̀ṣe wọn lógúnjọ́ oṣù kẹjọ yìí Tóyọ̀sí Adéṣínà ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard